káàbọ̀ padà sórí ètò wa ètò yìí mo lérò pé ẹ gbádùn orin yẹn kódà pàápàá ó dàbí pé ká má gbọ́ orin yẹn tán mọ́ nítorí pé kí ni èmi fúnra mi àtẹ́mi àtàlejò mi a gbádùn orin yẹn bàbá wa nínú olúwa ẹ kú ìjókòó ẹ kú ìkàlẹ̀ ó ní nǹkan kan tí mo ṣàkíyèsí bíbélì sọ pé ká máa gbàdúrà ó ní láìsinmi àti láìṣàárẹ̀ àwọn kan wà láti alẹ́ bóyá wọ́n fẹ́ lọ sórí ibùsùn láti lọ sùn wọ́n á gbàdúrà tó bá fẹ́ lọ sùn lálẹ́ ṣe wá rí láti aago mọ́kànlá sí aago méjìlá àbí kí kúkú sọ pé láti aago méjìlá sí aago mẹ́fà àárọ̀ ọjọ́ kejì kódà wọn ò ní dìde gbàdúrà àmọ́ nígbà tá aago mẹ́fà sí mẹ́fà àbọ̀ àbí sí aago méje tílẹ̀ ti mọ́ lọ́mọ wá dìde wá máa gbàdúrà ẹ má bínú mo fẹ́ béèrè ní o ǹjẹ́ irú àdúrà bẹ́ẹ̀ yẹn ṣé ká sọ pé ó dáa ju ìtóyẹ kó èèyàn gbà láàrin òru lọ ni ẹ jẹ́ kó yé mi ẹ bá mi yànnà náà lẹ́yẹ kọ̀ọ̀kan. tí ìbéèrè yìí yẹn bá yé mi dáadáa ni pé ṣé àsìkò tí wọ́n gbàdúrà yẹn ló tọ́ ni àbí òru tó yẹ kí wọ́n gbàdúrà ló tọ́. àlejò mi ẹ jánà. ní gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ṣẹ̀dá ayé ó fún oníkálukú ní oore ọ̀fẹ́ hmm orí ọ̀fẹ́ yẹn anọ́dá àkórí gbòòrò ni fún ọjọ́ mi hmm. orí ọ̀fẹ́ yẹn ó jẹ́ kí ó túmọ̀ sí wípé àdúrà tí ẹ̀yin press ẹ̀ gbà ní aago kan tí ó gbà èmi lè gbà ní aago méjì kó má gbà hmm. orí ọ̀fẹ́ tó Ọlọ́run fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sí àsìkò tí a ké pe Ọlọ́run tí Ọlọ́run ò lè gbọ́ hmm. kò sí àsìkò tí a wólẹ̀ tá a lọ lórí okun wa pé òkè olúwa ohun tí mo fẹ́ nì ohun tí mi ò fẹ́ nì tí ọlọ́run ò gbọ́. Hmm. ìkan tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá nílé ayé yìí ni pé kó rí i pé òun kò jìnnà sí ọlọ́run rẹ̀ hmm. nígbàkúùgbà ní àsìkò tí àsìkò tí ọmọ ẹ̀dá ènìyàn bá ti bọ́ sórí eékún rẹ̀ tó ké pe ọlọ́run etí ọlọ́run ò wúwo láti gbọ́ ìbéèrè ọmọ ẹ̀dá nídìí èyí oore ọ̀fẹ́ tí a ọlọ́run ó dín sí ipa ọ̀tọ̀ọ̀tọ̀. Hmm. a jẹ́ pé ní tòótọ́ ìrìn àjò ẹ̀dá ó ní agbára bá a ti wáyé pàrí láàrí orí ọ̀fẹ́ èmi àti ẹ̀ máa wò tẹ́lẹ̀ pé ah, òru ló dáa kéèyàn máa gbàdúrà ṣe wá rí i pé ọgbọ́n òpin síbì kan ìmọ̀ náà òpin síbì kan bàbá wa ti jẹ́ kó yá pé kò sígbà tí ènìyàn ò lè kúnlẹ̀ kó gbàdúrà sí ọlọ́run nítorí pé gbogbo nǹkan láyé yìí orí ọ̀fẹ́ ni orí ọ̀fẹ́ a jẹ́ pé kò sígbà tá a lè kúnlẹ̀ ká bọ́ lọ́run sọ̀rọ̀. kò sígbàkúgbà nígbà tó wọ̀ àtìgbà tí kò wọ̀ tí a bá ti rí i dájú pé a ti mú ẹ̀ṣẹ̀ kúrò ẹ̀ṣẹ̀ ló mú ni gbàdúrà tí ò kì í sí èsì tí ò bá ti sí ẹ̀ṣẹ̀ nínú ayé ọmọ ènìyàn kò sí ohunkóhun tí ọmọ ènìyàn lè bá ọlọ́run sọ tọ́lọ́run ò ní gbọ́ àmọ́ nígbà míì ọmọ ènìyàn máa ń bá ọlọ́run sọ̀rọ̀ tí ọlọ́run ò ní gbọ́ ìdí ni pé nǹkan tí ọmọ ènìyàn béèrè lọ́wọ́ ọlọ́run ó lè má tí ì ṣe pàtàkì hmm. nínú ayé ọmọ ẹ̀dá ní àsìkò yẹn tí ọlọ́run bá dá ọmọ ènìyàn lóhùn lásìkò yẹn ó lè ṣe ìpalára fún un hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ ọlọ́run ọlọ́run mọ àsìkò tí nǹkan náà tọ́ fún ọmọ ènìyàn ó lè fi ìfàsẹ́yìn díẹ̀ bá kinní yẹn hmm. ọmọ ènìyàn lè máa fojú sí pé àbọ̀ ọlọ́run ò gbọ́ mọ́ ni àbọ̀ ọlọ́run ò sí mọ́ ni ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọlọ́run ò sí àsìkò tí à ń béèrè kinní yẹn ni ò tí tó ni ò tí tó fún Ọlọ́run láti ṣe ara ìrìn àjò ẹ̀dá nìyẹn hmm. ẹ̀dá ò lè máa rìnrìn àjò lọ kó kàn máa dán lọ fún un tí èèyàn bá ń lọ ní títì tó jágere ìgbà míì èèyàn máa gbọ́ sínú kòtò hmm. ìgbà míì èèyàn tó máa bọ́ sí títì tó dáa gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀dá ṣe rí nìyẹn. bó dẹ̀ ṣe ṣé bó ṣe yẹ kó gbọ́dọ̀ rí nìyẹn. bó ṣe yẹ kó gbọ́dọ̀ rí nìyẹn. èyí hmm. gbọ́dọ̀ máa ṣe lọ kó ṣàmà dùn ṣá. kó máa dán. ó gbọ́dọ̀ ní òkè àtilẹ̀. Hmm. ìgbà yẹn ni ìwà mọ̀ pé ìrìn àjò ẹ tó yorùbá gan máa ń bá lówe wípé tí nǹkan bá ti ń dán gbinrin jù hmm. ó yẹ kéèyàn ṣe àkíyèsára ẹ. so gẹ́gẹ́ bí onígbàgbọ́ ìrìn àjò ẹ wípé òun bá ọlọ́run rìn kò túmọ̀ sí wípé òun ní rí àdójúkọ bẹ́ẹ̀ nìkan sọ pé nínú ayé ẹ̀yin ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújúká òun ti ṣẹ́gun ayé sọ́kẹ́ bí onígbàgbọ́ o ní ìdí láti rí ìpọ́njú hmm. o ní ìdí láti rí òkè àti ilẹ̀ nínú ìrìn àjò ayé rẹ. Hmm. bóyá ẹ tiẹ̀ tí ń wò pé ah, ibi tí pele ayé mi dé yóò tẹ̀ mí lọ́rùn ẹ má ti sọ̀rètí nù ìrìn àjò ẹ̀dẹ́ gbọ́dọ̀ máa lọ geere ṣé ẹ ti gbọ́ nǹkan tálejò mi sọ bíbélì náà dẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ó ní nínú ayé ó ní a ó rí ìpọ́njú ó ní ṣùgbọ́n ká tújú ká ó lóun ti ṣẹ́gun ayé ogun wo lẹ́ rò bí òkè ogun ogun lẹ́ ń rò pọ́ lọ́rùn ò lè ṣẹ́ kí ni nǹkan tó ti ń dojúkọ yín tẹ́ ẹ ti ń rán tẹ́ ti rò pé à ah, ogun yóò ní ṣẹ́wọ́n ìrètí ti pin mo fẹ́ fi dá ọ lójú tí ọlọ́run bá dé lọ́gán tí ọlọ́run bá dé gbogbo òṣèré ló máa di pẹ̀tẹ́lẹ̀ ó máa dẹ̀rín nìyí gbogbo ìṣòro yóò wù kí ẹ̀dá dojúkọ ó ti wà nínú àkọsílẹ̀ o pa máa dojúkọ ìṣòro ó ti wà nínú ìrìn àjò ẹ̀dá bàbá wa ẹ jẹ́ ká wò gan bí àpẹẹrẹ nínú ayé ẹ máa rọ́mọ ogójì ọdún ọmọ ọgbọ̀n ọdún tó kú wọ́n ní ah, ó dẹ̀ kàwé púpọ̀ ó kẹ́kọ̀ọ́ gboyè ẹ dókítà ni ẹ kinní kan ni ó dẹ̀ wá kú láìtọ́jọ́ ẹ rí i pé tá gan láti kékeré ìrìn àjò yẹn ó dán mọ́rán ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sátani jẹ́ lérè ó jẹ́ kórógo wàràwàrà lò ó dẹ̀ ṣe kí ni o. ó parí gbèsè ayé ẹ̀. lójijì àwa tá a bá ṣì wà láyé tá a láàyè ẹ má sọ̀rọ̀ ìtinú gbogbo yòówù kẹ́ máa là kọjá ìrìn àjò ẹ̀dá ni. bàbá nínú olúwa mo fẹ́ béèrè nǹkan mo fẹ́ pe àkíyèsí sínú bíbélì tá a bá wo ìgbé ayé Jákọ́bù nígbà tó fẹ́ fẹ́ ìyàwó ṣe mọ̀ pé ńgbà tó dọ́dọ̀ lẹ́bánì bàbá ìyàwó rẹ̀ àbúrò ló nífẹ̀ẹ́ tó jẹ́ rákẹ́lì tó rẹwà ó dẹ̀ sin gbà fún gẹ́gẹ́ bí ẹrú fún ọdún méje ṣùgbọ́n nígbà tí ọdún méje pé tó yẹ kó fún ní rákẹ́lì gẹ́gẹ́ bí aya ó wá fún ní ẹ̀gbọ́n ó tún sìn fún ọdún méje mìíràn kó tó di pé rákẹ́lì gbà ìbéèrè mi wá ni pé ṣé bí ìrìn àjò Jákọ́bù yẹn ṣe rí yẹn ṣé ká sọ pé àkọsílẹ̀ gẹ́gẹ́ bí ìrìn àjò ẹ̀dá ayé tiẹ̀ ni tàbí yálà ṣé kò yẹ kó ṣàgídí ni ẹ mọ̀ pé àwọn òde òní wa ni ah èmi ò gbà o ìyàwó mi gangan ni kẹ́ fún mi o ọ̀pọ̀lọpọ̀ obìnrin gan lè nínú wọn tọrọ wọn tó ti ṣègbéyàwó fún ara wọn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ṣé ká sọ pé àkọsílẹ̀ ti Jákọ́bù ni o kí ló ṣẹlẹ̀ láàrin yẹn. ní inú eléyìí màá fi yé yín pé ewé kan ò ní bọ́ lára gi kọ́lọ́run bá máa mọ̀ sí hmm. ìrìn àjò tí ó ní nǹkan tí Yorùbá máa ń pè ní àyànmọ́ hmm. àyànmọ́ ẹ̀dá àyànmọ́ ẹ̀dá ó ti wà lẹ̀ pé bí ìwọ ṣe máa lo ilé ayé rẹ ni ìgbà tí à ń kọ́ the inner man spirit wa tó ń kọ́ yẹn ẹ̀mí inú ènìyàn tó ń kọ́ hmm. yẹn lọ́dọ̀ Ọlọ́run àwa ò mọ̀ ìgbà a ti délé ayé a kàn bẹ̀rẹ̀ sí gbé ìgbé ayé ìrìn àjò tí a ti yàn mọ́ Jákọ́bù nìyẹn tí ó bá sin ìgbà fún àbúrò kò lè rẹ́gbọ̀n gbà hmm. lẹ́yìn ìgbà tó sin ìgbà fún àbúrò tó gba ẹ̀gbọ́n ló tún wá gba àbúrò ó tún sì gbọ́dún méjì mìíràn ah. ìrìn àjò tí a ti yàn mọ́ nìyẹn bàbá ìyàwó rẹ̀ mọ̀ pé òun ò ní fi àbúrò lẹ̀ ó mọ̀ láti bẹ̀rẹ̀ wípé òun ò ní fi àbúrò lẹ̀ fún tẹ́gbẹ́ ò bá lọ hmm. ṣùgbọ́n tí ò bá rin ìrìn àjò yẹn báyẹn nǹkan tó ti kọ́ nípa Jákọ́bù kò ní wá sí ìmúṣẹ. àti pàápàá báwo gan ni ẹ̀gbọ́n ṣe máa tètè lọ lé ọkọ. àbúrò tètè máa lọ lé ọkọ tẹ́gbọ́n sì wà nílé bàbá ẹ̀. Ah, àwọn Yorùbá gan sọ pé lẹ́yìn ò tó. Ah, kò dáa. Hmm. ìrìn àjò ẹ̀dá láyé àwọn Yorùbá ti ẹ̀bọ̀ ó ní